أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáwa àgbà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn ará ní àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kún ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́pọ̀ ìwà lóbìnrin ọlọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánù èyí wapò látàlì kìámà òní tó ń jẹ́ orúkẹjẹ oṣù orúkẹjọ orúkẹjọ oṣù Ramadan 1447 an bá jùkú tafsir wa lọ ní markazi wa markaz umar bin atob al-kadinanda sura ta ń gbìyànjú àti kífọ́ bá ń fà àti kífọ́ náà ní sọ́tù Maryam aya 24 láti gbéra lónìí pẹ̀lú ogun ọlọ́ọ̀bá فناداها من تاتئا ألا تأذني قد جعل ربك تاتك سريا أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن الرحمن صوما فقولي إن نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا الله سبحانه وتعالى ròyìn fún وعلى في wàhálà tí màmá wa màmá nígbàtí ọmọ mú ṣàṣàlàyé fún aláàrẹ pé àwọn ìyá wa ọlọ́kọ̀ọ́bọ̀ àtọ́ lẹ́sàn rẹ̀ kò sí ń jábẹ́ ti lẹ́rẹ́tẹ́bẹ́ fi sanwọ́ lẹ́sàn nígbàtí ya rí wàhálà yìí tó lọ pé gbọ́ ọ̀rọ̀ láti ìsàlẹ̀ inú àwọn afúnifóbi àwọn òkè nì allah tahazani mariam mabanúbíà o kàjá alàrọ́bù kàtà àtàkì sẹ́ríyà ọlọ́run ti ti gbogbo nǹkan ní rọrùn fún ọ ajísàlẹ̀ rẹ ọlọ́run bọ́ sí mẹ́rùn fàáyé omi sẹ́ríyà abdullahi ibn abbas pé omi tí ó pọ̀ fi ṣe gbogbo ẹ̀jẹ̀ ẹgbọ̀gbọ́n ìlàzárí jákèjì ọkùnrin ilé ìdíjídé تساقط عليك رطبا جنيا لينا او جبن يوم وضع على بتتو تيجو تيجي لو فا اكنا والفا بتانبني عمر بن ميمون ولما من شيء خير من نفاس نفتان من تمر ورطب كوسين كمي تدولو تيو سوغو تو بيو دولو رجو كيو ببابا ربي kọjẹ dẹ́bìnì tútù àbí ìtọ́gbẹ̀rẹ̀ ọlọ́mà ti ní rọrùn ọdíwà lẹ́yìn náà nínú àṣírí tọ́wà ní Qur'an nígbà bí Qur'an shifa'un lil mu'minin tóbìnrin bá rọ bí tẹ́bálẹ̀ mú omi tó ní má kò bá àṣẹ mi òjò ni kò bá àṣẹ mi zemzem ni kò bá àṣẹ mi kànga ni bọ́ọ̀ ni tó bá وأذنت لربها وحكت وإذا العرض مدت وخلقت ما فيها وتخلت وأذنت لربها وحكت كذلك يوم هيا مرة من كنو مدبا فابي أمين أنت ربي لوين تلو قولوا با يبدي يبدي منا لا يو وتكون على وجه قلبي ودون سياتا pẹ̀lú àwọn àyà yìí pẹ̀lú àwọn àfáà súnlẹ̀ tó wọ́n fún wọn wọ́n dẹ̀ mú ọlọ́wọ́ bá dẹ̀ sọ̀rọ̀ láyọ̀ gbogbo gbogbo àwọn ìyàwó wa gbọmọmọ wa tó wà ní oyún ọlọ́mọtàbà fọ́ọ̀kà ìláyọ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala orí tí wá jẹ lẹ́bí mi fàkúrò wọ̀ṣọ́rọ̀bì kó wá mú kọ́ jẹ lẹ́bí omi tó tẹ́lá àtàlàyé kó mú náà kọ́rọ̀

نعم كل واحد أتت به فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا láti mariam alayha salatu wa salam tó bí ọmọ yìí tán fa'atat bí i qawmaha ọba lè gbé wá bá ọmọ kó ti kó láàrin ìlú ó wá bí ọmọ yìí wá báwọn èèyàn rẹ̀ tààmìlò ha tó gbé e lọ́wọ́ ó mú rí àwọn ọmọ báyìí qalu ya mariam wọ́n a ìrẹ́ mariam lẹ́ka jí ká an fariya jí ti ṣe an fari al'amari lalugbowa yi a a iwọ maryam ya ọkta harun iwọ ma ya harun tí ní kọmọ ya harun ni arákùnrin kan bẹ ní agbègbè wọn tí ń jẹ harun ti máa síná ọba máa síná ọba pé ọwọ́ tó ń síná ọba bí haruna tẹ́ pé àá ó ti wá jẹ́ pé ọbìmọ̀ láì lọ́kọ ma kana abókè ìmọ̀ràn aṣọ bàbá burúkú àtẹ́ni máa ṣe zìnà ní burúkú ni lẹ́yìn náà zìnà gan orí ibú ni wala taqrabu zina innahu kana fahisha wa sa'a sabila ló bá gbé aṣọ wọn jáwọ́ kún bí zìnà ọmọ yá ní islam aburú wa ń bẹ̀ ọlọ́mọ sí wa ló ń zìnà wa ma kanat ummiki bagiya ìyá rẹ̀ ilé ẹ̀sìn aṣẹ́wò kí ló ń ṣe kú sí ni ìyá rẹ̀ gbogbo àwọn òbí ìṣesí wọn máa lápá lára ọmọ alábí sọ fún bàbá jáwọ́ bí ìrégbè ìwọ ọ̀yá wọn náà jáwọ́ bí ìrégbè àwọn afúnitẹ́rìbí àwọn gbà pé ọ̀nà mẹ́ta lọ́mọ tí máa kẹ́kọ̀ọ́ inú ilé ìwà tí bàbá rẹ̀ bá ń wù àbí ìyá rẹ̀ bá ń wù ọmọ ẹ̀kẹ́kọ̀ọ́ gbà lọ́fàá sí ìmáàmù wa Hujjatul Islam ìmáàmù Ghazali rahimahullah nítorí bá dáwọn òbí ẹ̀sìn òṣèlú náà ṣe wọ́n sọ fún Maryam pé ya ukhta Harun ìwọ́tọ̀ ń ṣe sí ẹ̀sọ̀ ti Haruna ma kana abuki imra'a as-su' àmà bàbá àlẹ́ni burúkú àlẹ́ni burúkú máa ṣe dùnà ọmọ kanat ummuki baghiya bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ṣe alágbèrè asharat ilayhi láàmú sọ fún قالوا كيف نكلم من كان في المهدي صبيا قل اه inú gbọ́rọ̀ bí lọ wáyé bóòlá fẹ́ máa bá ọmọ tó wà ní òtẹ́ ma tó pọ̀ ṣẹ̀ bí òkú lọ ọmọ bóòlá na bá sọ̀rọ̀ ẹsẹ̀ kẹsẹ̀ pípọ̀ ọlọ́ọ̀bá òbí ma ọfọ màmá rẹ̀ má ipé màmá wọn ṣe ó zìnà kọ́lá inú abẹ́dẹ́lọ́ ó lẹ́bi bí ẹrí ẹ̀rù ọlọ́ọ̀nìní ọlọ́ọ̀bá mi gbọ́lọ́ọ̀bá kẹ́kẹ́ gbọ́lọ́ọ̀bá bí ma ọlọ́ọ̀bá òbí bí wá fún yí onáàni injil ọjà alani nàbí ya ọlọ́ọ̀dẹ tìmílà nàbí ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀mà sí wáyìí sí ọjà alani mubarakan aina ọlọ́dún wá sí ní ọmọ alálùbáríkà ọlọ́mọdá àtàwádà ọmọ alálùbáríkà gbogbo àwọn ọmọ wa sí ọlọ́mọ alálùbáríkà ọlọ́ọ̀bà ayinama kó gbogbo náà tí ma jẹ́mọ́ lọ́wọ́ ọ̀sọ́ àríbi sọ́lá ọlọ́run pàdé àti máa kírun tí máa gbèrò dúró ó dé wọ zaka kí máa yọ zaka máa dóńtò hayya máa máa fi sẹ́mi dandan ni kí máa kírun kí máa sí ìgbàpọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ bá mi ọlọ́mọdé lẹ́yìn náà kí máa kírun kí máa yọ zaka ọ̀bára bí wà lè dẹ́yì bí wà lè dẹ̀tì ọlọ́pùwà ti bí lọ́mọ dáadáa ní bàbá mi àti màmá mi ní màmá mi afọ̀ sí màmá mi kò ní bàbá kéma kò ní bàbá bí wà lè dẹ̀tì fúyà mi ọlọ́mọ ìjà alìní jàbára ṣàkóyà ọlọ́wọ́ sí bí lọ́mọ burúkú olórí bú gbogbo ọmọ tí ẹ bá sáwọ́ òbí rẹ̀ nù ni wọ́n yà páàlì olórí bú ni ọlọ́mọ àlàáfíà ọlọ́wọ́ bá kó máa bẹ́ ní Isa ọmọ Mariam ọwọ́ ló ń kó lónìí ẹ̀ o ilé ìgbà pé àwa mùsùlùmí àwa náà ń tẹ́lẹ̀ níbi Isa wọ́n ní iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu tá níbi Isa pọ̀sẹ̀ nù àwọn tí wọ́n ṣe mùsùlùmí ó ní oṣù sí àná ó sọ mi di wáìnì ìyẹn sọ̀rọ̀ ló kó lò ó ọ̀yọ́mọ amóòtú àdújọ́ tó máa kú ọ̀yọ́mọ ọba afọ àyà àti nígbà tó wọ́n gbìdìdì láàyè kuma lẹ́bi sáfihàn pé ọmọ alábàárikà lòun ọlọ́wọ́ba àwa náà sí ọlọ́mọ alábàárikà àwọn òbí wa ni wọ́n jèrè wa àwọn ọmọ wa sí ọlọ́mọ alábàárikà káwa náà jèrè wọn ọlọ́ba ó jèrè wa náà wọ́n wá ní kí ni. ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب بينهم فويل للذين كفروا من يومهم الذي <clears throat> فويل مشهد يوم عظيم ذلك عيسى بن مريم عيسى بن مريم هنا لا يريه انت سبقوا الله àwọn ọ̀rọ̀ tó sọ ni ẹn ọlọ́run fún tíra ọlọ́run lẹ́pọ̀ láti ẹkọ́ máa kírun ọlọ́run ní kó máa yọ zaka ọlọ́run sí ọlọ́mà dáadáa fáwọn òbí ni káwọlò rẹ̀ hákọ̀ ọ̀rọ̀ òdodo ni alẹ́bẹ̀ẹ́ sí yẹ̀dẹ̀rọ̀ ni èyí táwọn náà ń sọ ọ̀rọ̀ tí ọ̀jọ́ra wọn lé lórí àwọn kan ní ọmọ ọlọ́run àwọn kan ní ọlọ́run gan ló ń gan ọlọ́run gbà gbòmìnira kan wọ́n sọ ọlọ́run kó bá fi ìforíjì bọ́ra wa abórin ìtẹ̀sírí báyìí náà làwọn àjọ náà nígbà tó wà láyé ló wà ní àmírù wàhálà kan ṣẹlẹ̀ ládùúgbò àwọn wàhálà wọn ló ṣẹlẹ̀ ó ní ọmọ kan ló béèrè ìbéèrè bàbá rẹ̀ pé ṣé àlẹ́bì Ìsá wọ́n ń òun ló tóbi jù ní àbọ́lọ́n bàbá hmm. tí wọ́n pé jésù bẹ̀rù máa pè jẹ́ ju ọlọ́run bá lọ èwo ló lágbára jù náà méjì hmm. bàbá ni àbọ́mọ́ hmm. oníbà bàbá rẹ̀ wá ní tòun òun náà kò yóò òun bè lọ pásítọ̀ nígbà tó ti jọ́tọ́ lọ ṣọ́ọ̀ṣì ìwà bè lọ pásítọ̀ pé ń gbọ́ ọmọ mi ló béèrè ìbéèrè kan lọ́wọ́ mo lọ́wọ́ yìí jésù àti ọlọ́run tàlójú ra wọn lọ káńsọ̀ wa wọn lóhùn orígbé wọn ó ní èsù sí wọn lọ́mọ yìí o ìgbà wa lè jáde èsù bá wa ló bá sọ lórí ó ní èsù sí wọn lórí kò tó sì yàn sí àwọn nǹkan ọ̀rọ̀ yẹn ò yé wọn mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní orí mo ní àhà nínú ẹ̀kọ́ gan simple ẹ̀kọ́ tí ò rújú tó bá ní one times three three ni ọba ti gbé three gan síwájú ó ní three times one three náà ni àbí ó fọ aláǹsà mi ni pọ́ wa ní three oṣù wa jẹ́ one times three three three times one three náà ni sọpọ́ wa mú wà wọn àná ọmọdé ọlọ́run zaalika isa bin mariam bó ti rí ìyẹn isa mariam kọ́ọ̀lù làákọ́ gbólóhùn tó tó sọ nìyẹn alẹ́rìí sí ìyẹn èyí táwọn tó ń pè ní nǹkan kan tó wọ́n ṣe yàrá ìgbé máa kánà lílláhi an yattakhidha walada min waladi máa kánà lílláhi an yattakhidha min waladi kò tọ́ fọ́lọ́ ọba bímọ ìbá bímọ ní máa rí ọba máa sọ pé bíná bá kó afẹ́rú bojú ẹni tí ó kú ní máa gbá ẹni tó máa bẹ́ẹ̀ náà subhana tó ọlọ́wọ́ bá subhana wọ̀tí alákùnrin dẹ́gbẹ̀ẹ́ àyókù rẹ̀ ní àgbàlagbà àgbàkídé kò sí bọ́lọ́ ọba mi gbogbo agbára ti ẹ̀mí ọlọ́run ni máa kánà nílẹ̀ ní àyẹ̀ jákèjàmí wọ́làdì kò tọ́ fọ́lọ́ ọba dì mà subhana ọlọ́run ọba mẹ́jú báyìí lọ subhana ọdúnmọ́jú lọ ìgbà kọ́dà amúra tọ́lọ̀ bá gba ìrù kankan bá ti bá ti fi hàn fa wí nígbà kó bá yẹ kó lọ wí kón yóò káfà tí náà wa inna allah rabbi anabi isa sọ pé ọlọ́run ọba mi ọlọ́run ọba allah ọlọ́run ọba tó ní mi tó dá mi tí ń tọ́jú mi wa rabbukum ọlọ́run ló dé yìí náà ló dé yìí ní tọ́jú yìí fàábùdó òun nìkan náà ní kẹ́ máa jọ́sìn fún hadha siratun mustaqim eré lójú ọ̀nà tààrà tí a wà lójú ẹ̀ tá ń bẹ lọ́wọ́ bá kọ́lọ̀ jù kágbọ́n sí bùtíyà rẹ̀ فاختلف آذار من بين أما بين تعطيرا أصليتا وليوبي تلتا وليوبي ثلاثة gbogbo àwọn ẹgbẹ́ wọn ẹ̀wọ́ yàtọ̀ síra wọn Allahu akbar ọlọ́wọ́ ọba ọ̀rọ̀sọ̀wẹ́lú nílẹ̀bí na káfà ìdínú ọlọ́wọ́ ọba ìmọ̀ bẹ fáwọn tí wọ́n gbọ́lọ́ bá gbọ́ ní náṣì abin yawmin àzúnjọ́ gbangba jẹ́ ẹ̀rí gbangba alkiyama nìí ó di wọ́n ya para wọn àwọn kan lọ́gbọ́ ọlọ́run ni àwọn kan mẹ́ta lọ́kàn ni àwọn gan àwọn kan ní òun ọlọ́run ọba wọ́n ya pàdé rẹ̀ wọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tọ́lọ́run sọ yìí là ọ̀pọ̀rọ̀ wọ́n sọ pé ọlọ́run ọba àdúgbò tó fi alhamdulilayi lọ́bi lè wọ́n a tó mọ̀nà fúnra wa tí ìbá ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí wà nù báíbù gan tó bí bẹ́ẹ̀ nìkan wa bára báyìbù tó gbé lọ gan-an ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí takò báyìbù tó gbé lọ́wọ́ ó ní kí ló dé lóhun tó bá mi ní báyìbù wọ́n sọ pé ó ní Jesus can save ó lára omi kan bá ó ní Jesus can save ó ní ní wọ́n sọ bá ń fún wa báyìbù sọ pé kò sí sẹ́bí ọ̀kan fọlọ́ wa ó ní àwọn ah, báyìbù sọ báyìí ní kọ́ wọ Isaiah forty three verse ten to twelve Old Testament kakọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ná nígbà tó ní yíyá my witnesses and my servants that have chosen that you may know and believe that I'm Eve. Before me there's no God formed. And there shall not be after me. And beside me there's no Savior. Ah. Oh, mo bí àti ohun you ìdìbò ń gbọ́ Báìbù rẹ̀ ló gbé lọ́wọ́ kò sí ìdí Báìbù mi. Lẹ́yìn náà ah, Old Testament yẹn define jálọ ní New Testament. Mo rántí pé Jésù gan sọ pé òun ọ̀gbọ̀n wá láti pa òfin Mósè rẹ̀ o yóò sí láti Mósè dialogue testament ó ní dialogue mark chapter twelve verse twenty eight jésù ló ti wá àti fáwọn èèyàn àbí ìsá ti wá àti fáwọn èèyàn ní àwọn ti wá àti tán àlẹ́ ìṣòro tó wọ̀ sẹ́lẹ̀m nígbà ní ọ̀gá èwo lo àkọ́kọ́ nínú gbogbo òfin èwo ni àkọ́kọ́ nínú gbogbo òfin ó o Israel the Lord our Lord is one God ó ní o Israel boy, Israeli.

فهو مسلمي وان بيت اما بلوه بات بلوه ما قايد وسجونا ترى ما جاء صلى الله عليه فاختلف الاحزاب من بينهم ويقبل وراهم كبار كو باكو باكو باكو باكو باكو اسلام غادي مكارا يكلا لو با اسلام متوكو اجو لنا ما تو با اسلام ولا سيكوز ني يوكي ني نو با هم مسلمين هم كريس مسلمين امين wọ́n ní sọ̀kalẹ̀ báyìí ní tíréèdì wọ́n sọ̀kalẹ̀ báyìí At the airport àwọn mùsùlùmí ni a ìlú bàtà àti tukọjá lókè òun ọba ọmọ yá sí kàlẹ́ ní ilé náà ní ọba ọ̀yà ọ̀yà máa sí ọba ọba kẹun ọba gbẹjọ Sunday lòun náà bá lọ ẹ káwọn náà lọ church àwọn èèyàn wọn nígbà lọ church nígbà wọn rí church wọn ah, ni kéde church àwọn black kọ́ yìí àwọn black kọ́ àwọn mùsùlùmí lọ bláàkì ní pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n bá ń bẹ̀ wáì gbogbo ọjọ́ kírùn wọ́n sọ pé ṣọ́ọ̀tì àwọn bláàkì kọ́lọ̀ ọbẹ̀ kọ́lọ̀ ọbẹ̀ kọ́wọ́ train kọ́lọ̀ ọbẹ̀ gbogbo ọ̀rọ̀ lọ́bí báyìí ó bá lọ nínú àwọn yọ̀nyà ṣọ́ọ̀tì àwọn àgbàlagbà eléyìí tẹ́lá àkọ́ ní ṣọ́ọ̀tì àwọn wáìtì ni ṣọ́ọ̀tì àwọn àgbàlagbà eléyìí ọ̀rọ̀ wá ń tẹ́ lé mọ̀ pé àwọn mùsùlùmí ọmọ ẹ̀yà ìbílẹ̀ àti wàhálà nàìjíríà wọ́n sọ pé máa fi àwọn wáìtì eléyìí ohun tó wọ́n máa fi àwọn àgbàlagbà àwọn ọmọdé eléyìí làwà pọ̀rọ̀ àfẹ́lọ́pẹ́ ti dùn ní ọbẹ̀rẹ̀ sí ronú sí lọ́rọ̀ rẹ̀ ọwá ọjọ́ sunday gbẹ́ kọjá lọ kò ráyè ìfẹ́jú sí náà ọba rẹ̀ àwọn mùsùlùmí wọ́n lọ sí zoro wọ́n lọ sí asir wọ́n lọ sí madrid wọ́n lọ sí iṣẹ́ wọ́n lọ sí àtúbà níbi wọ́n dé bílẹ̀ yóò fi ẹgbọ́n gbèsè àwọn ilé ilẹ̀ tó bá mú bọ́lọ̀ ti bá ṣe mú ti gba islam ní ọlọ́mọ yóò wákò nù àgbò islam láíláí ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ẹni wà bẹ́ẹ̀ mẹ́nà ọlọ́ọ̀fin mẹ́nà ni ọlọ́wọ́ bá dúpẹ́ lọ́wọ́ tó fi wámọ́nà islam lọ́yọ̀ ọkùnrin àgbò islam láíláí ọlọ́wọ́ wá ní kí ni. أسمع بهم وأبصر يوم يأتيننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون الله أكبر إنا نحن نرث الأرض ومن عليها وإن إلينا يرجعون الله سبحانه وتعالى انصر عفو النبي ومحمد صلى الله عليه وسلم yára yẹn tí ń sọ gbogbo amùsùlùmí aslẹ̀ bihim bí wọ́n gbọ́rọ̀ yẹn dógóngó wà absir lẹ́yìn náà jí wọ́n rí àwọn àmì ọlọ́run bá yìí gbogbo ìtànsára ìfún ayé wọ́n nana ń dókún wọn padà wábà ọlọ́run bá wọ́n àmọ́ àwọn alábòsí àwọn tí wọ́n gba islam yẹn ní ọjọ́ náà wọ́n wà ní ìṣìnà tó hàn ó gbé ààyò ah, ahàn ṣẹ̀gbà sí ìṣìnà làwọn gbé lọ́wọ́ tá à ń pè ní ẹ̀sìn wà á ń zẹ́rọ ọmọ ìyá ọmọ hasara wà á ní fún wọn ṣèkìlọ̀ fún wọn níjọ́ tó máa kábàámà tí ò ní ṣe é ti má ìrẹ́lẹ̀ pé wọ́n dorí kodò bí wọ́n kò la ilaha illallah وترى الذي المجرمون ناكسوا رؤوسهم olùwàkóso ọ̀sẹ̀ ìníjọ́ wà rẹ̀ àwọn alábòsí àwọn kírímìnà wọ́n àgbẹ̀rí wọn kúrò ń dẹ̀rọ bí wájú ọlọ́ọ̀bá wọn rọ́bẹ̀nà àbṣírnà wọn ni pé ọlọ́ọ̀bá àti rínà wà àtìmọ̀sẹ̀mẹ́yìn àti gọ́bà bí ọlọ́run sọnù àṣírọ́tẹ̀sọ́dídà ìpín wọn kò gbọ́dọ̀ já wọn padà sí ayé káwọn lọ sí dáadáa ipò àtúlẹ̀ kò ní wọ́n mọ̀nà tó bí wọ́n

النبي ومحمد صلى الله عليه وسلم وفي من يدبوا حديثي تفزعني لي الله أكبر النبي أمر سيدنا سعيد الخدري رضي الله عنه إنه حديث مسند إمام أحمد إمام آل السنة والجماعة قال قال رسول الله صلى الله عليه وسلم قلت شلون الله صباحك إذا دخل آل الجنة جنة táwọn màrìjẹ́nà bá wà jẹ́nà tán ọlọ́run kánú wá tí wọ́n màrìjẹ́nà ọlọ́ba wà áhàlù náàrínààrì táwọn èrò wọn bá wọ́n tán já adil maut ka an na ọkọ̀ọ̀ṣẹ́ na amla wọ́n a mú ikú wá ikú gan fún ara la ilaha illallah bí àgbò tó dára ládáadáa ويوقف بين الجنة والنار وعمود لها الجنة فينا يوم على الجنة فيقال يا أهل الجنة وعطي عمود الجنة علم لك حكم ولوبة أتعرفون هذا يا مني يا مدعي لا إله إلا الله ولقوا وينظرون ويقولون نعم ونبيعوا ونبيعني أمامها أمامها هذا موت ikú gan nù ikú gan kẹ́lẹ̀ mẹ́láíkà kó ikú gan mọ́tò gan fúnra rẹ̀ ó dé ara aláwọ̀ tó ní kùnrin kọ́ra fàyíkọ́rù ya alan náà wọ́n pẹ̀ àwọn èrò náà ẹ̀yìn èrò náà àtàrífónà haza náà àmà haza almautu almautu nù kọ́lá tayó mọ́rù bí i tayó bà wọ́n á pàtẹ kú bí ikú wọ́n á bí ikú gan fún ẹgbẹ́ gbára bí àgbòrò ìwà fọyọ̀ kọ́lù yá alẹ́lẹ́bíánná ìwà gbára smart ẹ̀yìn èrò alẹ́bíánná kòlóòdùn mọ́tò fìyà wà láyà ní mọ̀jẹ́tọ̀ máa iná àmúdọ̀wà jẹ́nà yọ máa sẹ̀mí dáadáa bẹ̀rẹ̀ ó dé kòlóòdún fọ́lá maut ya alannar kòlóòdún wọ́lá maut èyí rúnà náà gbére ni kò sí kuma ọlọ́ọba mọ́sí àjẹwọ́ ọlọ́ọba ọlọ́ọba sí wọ́lá máa jẹ́nà ẹ máa pé ẹni máa ń gbádùn kì í fẹ́ ikú ẹni máa yà máa jẹ kóhùn tí kú kóhùn kú dáa kóhùn kóhùn jẹ lọ èyí tó bẹ̀ dà sí rọ́ọ̀bù àwọn ọmọ náà ń gbọ́n wọ́n bá pé pèpèpèpè kí wọ́n làwọn kó lórí tó bá rí pé wọ́n dáwọn àwọn ìsáwọ̀ kókù wọ́n ni ya alanna ayèrúnà kòlódún fàlà mouth ìgbére ni wọ́la mouth kò sí kúmá ó ní bẹ́ẹ̀ ni ọmọ àjẹ́lẹ̀ tó ń bá ń gbádùn ọlọ́wọ́n fẹ́ àjẹ́lẹ̀ kò sí kuma ọlọ́run sí ọlọ́mà jẹ́nà mẹ́sí ọlẹ́ òun náà kún kálùkù wa múra chance láwà ìlà ní o àmì Ramadan láwà ṣáàrùn òṣìṣẹ́lẹ̀mí ìròyìn nínú ẹgbàwà ìmẹ́mọ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ ìkẹ́ àánú ọlọ́ọ̀bà ni wà àwùsẹ́tù ó mọ̀kfíra àárín rẹ̀ ẹ̀sọ́rọ̀ yìí wà á kírò orí ìtìkúmìnà náà ìparí ẹ̀ ìlàdíkò ní ìlàdí ráàmà ẹ̀ ọ̀nà ìlànà ọlọ́ọ̀bà ọlọ́mọta àtàánú wa mẹ́wàá bẹ̀rẹ̀ ló fẹ́ parí lórí ọ̀la tó parí lọ abọ̀ sí mẹ́wàá tààrí bá a ti bẹ̀rẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá táàgbà lọ bísímìlá ọlọ́jà balẹ̀ gbálẹ̀ lọ wa a ti gbọ́ ẹ̀kọ́ lọ́nà làwọn fi ìyá náà torí ẹbá wọn náà ọmọ ṣe ọ̀tẹ̀ ẹ̀mọ́ ẹgbọ́ olórí búrú lọ́dún ọlọ́mọ ṣe wà lórí búrú ọlọ́pàá ṣàánú wa láyàtà alkiyama ọlá kùránù karim ọlá ilaha illallah náà واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا الله أكبر يا خلفك لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا الله بعد جوريف واذكر في الكتاب ترى إن القرآن فويا نبقى النبي الله بعد إبراهيم إنه كان صديقا نبيا قلوا بدوني olóbodoni lẹ́yìn náà nẹ́bí ọlọ́ọ̀bá lọ́lọ́run ti wáyé sí ọlọ́run إذ قال لأبيه níyàn tó ṣe wá àzí fún bàbá rẹ̀ nígbà tí ń ṣe wá àzí fún bàbá rẹ̀ pé ya abati rẹ̀ bá mi rẹ̀ bá mi lima ta'budu ma la yasma wala yubsi wala yubni anka shay'a kí ló jẹ sẹlẹ̀ tó fi ń jọ́sìn fún tí ọ̀gbọ́n kẹtẹ̀ rí kò rẹ́yìn síwájú lọ́dún sọ́tò Lukman bẹ́ẹ̀ ni ọmọ náà máa ṣe wá àti fún bàbá pẹ̀lú ẹ̀rẹ̀ bí bàbá wa nàbí ilá Ibrahim ń ṣe bá àtúbà rẹ̀ ya abati yíra bá mi inni kàjá alẹ́ ìmìnà ìmìnà mi àti àwọn ìmọ̀kẹ́tí wá bá mi ètò pọ́tọ́lọ́wọ̀ fún iná àǹfààní àti màmá náà tàbí ẹni gbátẹ̀lú mi ẹtẹ̀lú mímọ́ sọ لا تعبدوا الشيطان نبع من دسف شيطان بدي من دسف لن ينوبع شيطان إن الشيطان كان للرحمن عصيا شيطان أن تتسلوه بان تتقتلوه بابدك وبعدك يعني lọ́fà ìwọ ọmọ oníjọba tí ó máa fi bàbá ní báàlì máa fi bàbá rẹ̀ ní màámi ó di àwọn màmá ẹ̀gẹ́ ni wọ́n máa dókòkò ní màámi ó ní ẹ̀rọ mọ́rùn-ún àmà mami mami kí jẹ mami ọlọ́wọ́ fọ́ ń gbúrò dáàdì ilé tó wájú aburú jù mọ̀mùsí màmá rẹ̀ pàmò mọ̀mùsí ó ní wọ́n gbé bàbá rẹ̀ ní ìbábi náà yẹ lè bó gbogbo yíyá o àmọ́ tó bá tó ní bàá mi ni bàbá yóò dùn bàbá mi ni bàbá yóò dùn bàbá yóò dùn tó bá tó ní bàá mi àwọn ọmọ tiẹ̀ náà gbá bàá mi ni bàbá bàbá gbé bàbá àwọn tó wá ó ní àwọn tó wá fi kàlámà kú mọ́ fáwọn òbí rẹ̀. نبي الله إبراهيم يا عبتي إلى بامي إني أخاف أن يمسك الباب من الرحمن منقيا فوي كي يعفو إيام بابلة دوباتك أي فتكون للشيطان ولي كواجي أوري الشيطان يبيونا كي بعد قولنا طلابني قال بيوت لا يفوها أنا شيطان الله سبحانه وتعالى بقرة يقول يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ẹ̀wọ̀ ní islam tọwọ́ tẹsẹ̀ gbogbo nígbà tí gbèsè ayé tọwọ́ tẹsẹ̀ yé ọ̀sẹ̀ ọ̀làtẹ̀ tẹ́bi ọkọ̀tọ̀ ọ̀tọ̀ ṣètọ́ ẹ má tẹ̀lé jọ gbogbo ọ̀nà tí wọ́n bá ṣe nǹkan tí wọ́n ní gbìyànjú ní tí àìsí ọlọ́run gbogbo rẹ̀ àdébí wíbẹ̀ àwọn sábẹ́ wíbẹ̀ ẹjá ọkọ̀ bí gbídá torí ṣe tó ọ̀gbẹ̀ gbídá àwọn ọba alẹ́ Yorùbá arókọ̀ bá tọ́lẹ́gà ó ní ọlọ́ọ̀bá panadẹ́bọ̀ rẹ ọlọ́ọ̀bá bá gbẹ́túnà lẹ́bí gbà ọlọ́ọ̀bá bá rẹ gbídá ṣe tọ́ nílẹ̀ àti ṣe tọ́ ní lórí gbídá ẹgbẹ́wọ́ àwọn mọ́tòmọ́ àwọn obìnrin pé ẹ máa lọ ní kí ni àwọn ọmọ wa jọ tó ọmọ ń dá wákà wákà ń tó ṣe nílé Kùránì àti Sunnah wọn ni gbọ́n lọ níwájú mọ́mọ́ tí bá ń bọ́ lẹ́yìn máa máa jí owó bá mi ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tí ń jẹjẹ jáàní ni tí bá ń bọ́ lẹ́yìn máa jí owó bá mi ṣìtẹ́lì ọ̀wọ́ wọ́n lé káàkiri kíkí ṣìtẹ́lì wọ́n lé ọmọ nìfù ọlọ́ọ̀bá yàwáyà ṣetán ọlọ́run kó ṣàánú wa ọlá Qur'anul Karim ọlá la ilaha قال راغب عنك قال راغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجر مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا نبينا إبراهيم عليه الصلاة والسلام ما توسواس ما بارك وينارك موضع قال أراغب أنت عن آليتي يا إبراهيم wọ́n ni àà ìwọ Ibrahima ọlọ́run bá tàwọn lọ́pàtì lọ́kọ́ ìsí àà wọn ọgbà kó tàà làwọn bọ̀ na ilẹ̀ tẹ̀mtẹ̀ tó bá síwọ́pọ̀ bí a máa fẹ́nu àtẹ́lú ọlọ́run ọlọ́ọ̀bá wọn tó bá la agbẹ̀lẹ́kọ̀ọ́

fàtàzàlókùn pàápàá ní ti wọ́n máa ta àbòdó na min dúnni lá àtàwọn tẹ́ ń jọ́sì fún lẹ́yìn ọlọ́wọ́ ọba wà á dúró ọmọ tàdé ọ́nà min dúnni lá máa tàdé ọ́nà min dúnni àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́ba máa pa ní ti pẹ̀lú ẹ̀ àwọn òṣàáyí ń tẹ́ǹpẹ̀ lọ́wọ́ ọba min dúnni lá tẹ́ǹpẹ̀ lẹ́yìn ọlọ́ọba wà á dúró rọ́bì ọlọ́ọba mi ní kẹ́lí asa an la akuna bi du'a rabbi shaqiya pẹ̀lú ogun ọlọ́run bàbá tó wọ́n pé dẹ́bà rí àṣà nínú àwọn ìbá inú koran abdullahi bin mas'ud abdullahi bin abbas ó ní dájúdájú ní wọ́n bá ní máa ń pọ́lọ́wọ́ bá mi dájúdájú mi ní sórí ibú pẹ̀lú ẹ̀ ọlọ́run bàbá jáwà náà sórí ibú ọlọ́ba ìjọba ń pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́ba allah olórí ibú ni ọlọ́ba mọ́sí olórí ibú ọlọ́ba ọlọ́run kó ṣàánú wa وأعتزلكم وما تدعون من دون الله وأدعو فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا نعم ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا فلما لهم ما توفى النبي إبراهيم قواتي وما يعبدون من دون الله كدوان دوتي فلان يلوم قواتي واتي قوة وهبنا له إسحاق أواف لما كما جاء إسحاق ويعقوب أتفو إسحاق من يعقوب وكل جعلنا نبيا مقاطع ولا نبي لوبا نلا سوانا لا فاسنا لوبا وهبنا له من رحمتنا أواك كما أبو لما تدنوا أنوا ولوبا وجعلنا لهم لسانا صدق عليا أواف ولها وددو هيك بيتوغا tí ìbá jẹ́ olódodo ẹ̀rù oníbà ọlọ́run ti máa dáàbò lábínú ọ̀wà pé ẹkùnrà fún òdodo kẹsì máa bẹ lọ́wọ́ ọba mo máa ń sọ ń pa àdúrà tí àwọn Yorùbá máa ti pé kọ́lọ́mọ sí wa ni àmọ́kò kútó fún náà mú òdodo àti tẹ̀lé òbí wàhálà máa lọ́wọ́ ó sì mọ̀ pé lọ́la àwọn gbé lọ́wọ́ àti وجودهم ولدد اللهم أرينا حقا حقا نبي وارزقنا اتباع وجودهم ولدد قود سعنوا كلمة تجددنا وأرينا باطلا باطلا اللهم بجمع الله وارزقنا اجتنابا قود بيع جنتنا اللهم سوالك بالله اللهم قصة من وكوا نعم إذا أتوقع سيدي اللهم تأكل جفو الله ètò jẹ́ mi sígbà kò fúrújì wọn lọ́ba an bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala bá a ṣe bẹ̀rẹ̀ ramadan pẹ̀lú bismillah ọlọ́jà yọrẹ́ pẹ̀lú alhamdulillah gbèsè à ń sì pèpè fún ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ bitv wa àmọ́ pé one hour ní ní five to six wọ́n ṣe rẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ lówó iná wọn sì kárí pé àgbìyànjú láti máa ṣe fi sabilillah ọlọ́wọ́ ọba gbogbo àwọn tó ń gbọ́ ẹ̀ ọlọ́wọ́ máa sọ lẹ́sàn rẹ̀ ọlọ́ọ̀bá ń bẹ̀rẹ̀ sáàmì kọkàn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá búdá àkáǹtì ma wọ́n kó sí wa àkáǹtì ni wa ni Umar bin Khattab al-Islami Umar bin Khattab Islamiyya àkáǹtì ma wa 0569821 0569821 0569821 wa báńkì wa náà Jaiz bank 0569821 sísàwà kan fún wa ní five thousand naira oníká máa announce ó kọ̀ òun àbọ́lọ́ọ̀bá mà ọlọ́ọ̀bá ó tan lẹ́sàn rí ọlọ́ọ̀bá ó dá àkàlẹ́sì fún ọlọ́ọ̀bá ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah wọ́n máa announce àwọn àyíkú náà pẹ̀lú ògbó ọlọ́ọ̀bá wọ́n fún wa lówó ọlọ́ọ̀ kàlẹ́sì fún Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam àdìlá. Ìbéèrè àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ti fún wa nígbà tí ẹ ń ṣe tẹ̀sí ìlẹ́ka. Lóníbẹ̀ ni nǹkan sọ́nà ọ̀rọ̀ ní pé ọ̀nà mẹ́ta ni ọmọ mọ́ gbà kẹ́kọ̀ọ́. So, pé láì ìdí Sheikh Al-Ghazali mo láwọn afúnni tẹ́rẹ́bíyà sọ fún wa pé ọ̀nà mẹ́ta ọmọ akẹ́kọ̀ọ́ nínú ẹ̀ náà ní inú ilé inú ilé gbogbo tí bàbá bá ń ṣe tí a bá ń ṣe ọmọ ọmọ akẹ́kọ̀ọ́ gbára nípa wọn àmọ́ náà làwọn ọmọ wa gẹ́bí mẹ́mọ́ àgẹ̀rárí sọ ẹlẹ́ẹ̀kejì náà ní ilé ẹ̀kọ́ tẹ bá mọ́rán ma lọ ilé ẹ̀kọ́ tó wá pé ilé ẹ̀kọ́ tẹ ń pa láńkọ̀kọ́ káàkiri ọmọ náà mọ̀ ọjọ́ wá gbogbo ní pọ̀fọ̀ ní ọmọ ọmọ pọ̀fọ̀ ní ẹgbẹ́ ẹ̀kọ́ àánú súnà jẹ́mọ́ àníkẹ́ mọ́mọ́ yìí lọ ó di kan ní kìtàwà súnà ẹlẹ́ẹ̀kẹta náà ni environment bí ẹ bá bí àdúgbò bí ẹ bá ń gbé iná lápalára ọmọ ilé inú ilé ẹ̀kọ́ mẹ́lẹ̀ fọ́mà ilé ẹ̀kọ́ tó máa lọ lẹ́yìn náà agbègbè bí ẹ bá ń gbé tukari tó gbogbo ilé ìlànà tó dáadáa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà náà bẹ́ẹ̀rẹ̀ kejì ní pé ẹnìkan ní ẹnu iṣẹ́ rárí ní gáàjì jẹ́jú fọkọ̀ ṣiṣẹ́ nǹkan pawọ́ pọ̀ wá ṣàyàrí pé láíláí lábàdá òòrùn ní forí di ẹni látara pé bóyá wọ́n fẹ́ ṣe fún bó jẹ́ pé gáàjì bóyá wọ́n fẹ́ gbọ́kọ̀ fún ilé ìgbóyá òun náà wo ìṣesí rẹ̀ àti bó ṣe báyìí yóò bọkọ̀ jẹ́ nǹkan kan kò sáà jẹ́ padà gbé fún ilé ìwọ̀n dínú pé láyé tó ká sí ayé tó parí òun lè foríjì láàrin pẹ̀tọ̀ bóòrùn ìlú mọ́tẹ́yìn ilé tọ́wọ̀ ayé tí wọ́n bẹ́ẹ̀ tó lè fún tẹ́lẹ̀kẹ́ kọ́dí orí tí wọ́n á tó orí ẹmá tó wá ní láìlẹ́ òun lè foríjì mistake ní ọlọ́pọ̀ òun lè foríjì kó foríjì ọlọ́run ọba ni ọkọ̀ pé wọ́n sọ̀rọ̀ yẹn fún kó foríjì alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam òmìnira gudan ilé ọmọ ìmọ̀fẹ́kọ̀ láwọn ẹ̀kọ́ inú ẹ̀kọ́ tó kọ́ pé ó ní ìlẹ̀lẹ̀ ọmọtẹ̀lẹ̀ tẹ́màt tàbí wọ́n bá kọ́ àyẹ̀nfà ó kàbí ṣe ìtàwọn fẹ́sẹ̀ lọ́yẹ̀nfà ó kàbí ṣe ilẹ̀ ma kẹtàbà láòlàk ìjọba bá kọ́kọ́ jẹ́ tiẹ̀ nìjọ ọlọ́run kọ́kọ́ jẹ́ tiẹ̀ nìyẹn ṣe sùúrù lẹ́yìn náà kí ẹ máa kí ẹ bá sẹ́yìn ń gbà sí ròyìn lónà àwọn olùkàdùnmínà lọ́gẹ́yìn والعافين عن الناس والله يحب المتقين أبي موسنين والله يحب الموسنين ورغم والكابل أو ما بين بنومي والعافين عن الناس أو دي أو ما سبتكم فوين سوكو سبتكم في داج لو wọ́n kó láyé láyé òní foríjì ó bá tó bá tó yẹ àbí tó bá gbé ohun tí wọ́n ti fún ọlọ́run ọ̀hún ọlọ́run sì dáadáa fún tó bá yẹ mọ́tò náà tó ọbí lágbẹ́mì kí lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run bá kó sànù ọ̀rẹ́ kó sànù àwọn náà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹ̀rọ́kùn nínú kéèyàn káwọ́ sí àyà àti kéèyàn káwọ́ lẹ̀ èwo ni ó ṣe déédéé jù kéèyàn káwọ́ sí àyà kẹwọn àti kéèyàn káwọ́ lẹ̀ tó ṣe déédéé jù kéèyàn káwọ́ sí àyà kẹwọn tó láti máa káwọ́ sí àyà kẹwọn ó lè láwọn àmì ọlọ́ọ̀ba ó pa wá láti láti máa káwọ́ sí àyà kẹwọn ó lè rẹ́ni kàtí kéèyàn tó káwọ́ lẹ̀ ó lè mọ́wọ́ rẹ̀ òfin yóò fi ọwọ́ òsì gbé mú ọwọ́ àlàáfíà nísàlẹ̀ yóò mú ọwọ́ òsì fi lé lórí bó ti bá mú jù yẹ wallahu ta'ala alam ẹni tí ó lè ràjò ó fẹ́ gbéra láti bí bóyá ìrìnàjò àbúrọ̀dì ní àbí Saudi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ sáàmù pé through plane ni bóyá láàrin àwà mẹ́rin ó ti débi tí ń lọ tí sí èèyàn lè fi àwẹ́lẹ̀ àbí ó sì lè lo ìmọ̀ọ́nì kó gba àwẹ́ rẹ̀ èwo ló ṣe débi tí kó gbàwẹ̀ ni àbí kó fi ilẹ̀ kó gbàwẹ̀ ló fi dáa jùlọ àbótọ́ bá nígbà tó lọ́wọ́ sọ pé tẹ́bá wà lórí ìrìnàjò mẹ́sàn ó ní wà ń tẹ̀sùn mú khairul lakum kẹ́ ẹ̀gbà wọn ti lòrò jù bèrè tí ẹgbà yìí tọ́lọ́wọ́ bá ti mú nǹkan nírọ̀rùn tí ọba gbàwẹ̀ kò sí láìsí o àmọ́ kọ́ gbàwẹ̀ ló fi dáa jùlọ nínú oṣù Ramadan olùmọ̀sá àdá sórí ìrìn ọlọ́ọ̀bà. wọ́n ní ọmọ ìjà rẹ̀ bó ti jẹ́ bó ti jẹ́ pé ó wá dúró pé kó ìjìlá lórí róòdù náà ni àbí lórí ihe ẹni ásídẹ́ǹtì wá ṣẹlẹ̀ tó jẹ́ pé èèyàn padà ṣaláì tí àwọn àwọn tó fẹ́ jogó rẹ̀ ń gbàgbà ni àbí kò sínú èyí tó yẹ kó gbà nígbà táwọn èèyàn ti gba aláyè wù ilẹ̀ ààyè ti gba ọlọ́run wa ló fi nílò fún láti gbà láti fi ọdọgba rẹ̀ kò dẹ̀ sẹ̀mí má lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀kalẹ̀ nígbà sọ̀kalẹ̀ tó fi sẹ́láìsì kò fi gbọ́n san àwọn èèyàn padà ń tiẹ̀ ọmọ jẹ́ àfúrú ẹsẹ̀ wájú wa. náà oníbèrè ni ẹ̀dá ọkọ̀ ẹgbà wa tàmílẹ̀ sí ọ̀rọ̀ lórí àfà tí ń kàn mú àwọn fàtàwà lórí sírísì tí ò bá ẹ̀sìn mi dípò pé ó ń ṣàlàyé pé ẹgbẹ́ gbogbo wá sí màá tọmọdé àtàgbà pé ẹni tó tí ò bá bá ìmáàmù lórí rùkú kò bá rùn òun wá ń kílèmù pé tí màá ń bá jìdí lórí rùkú gan ọ̀bá rùn tó bá jókòó tó bá forí kalẹ̀ àkọ́kọ́ téèyàn bá mẹ́ ọba rùn ó jókòó ohun tí ó mú yàn mọ́ bá rákà náà ni kí ìmámù ti dìde ó ti kúrò níbi rákà náà tó ti bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì ìgbà ni ò tó bá rùn fún àwọn kàǹkàn àfà tí àwọn èèyàn ti ń wò kọ́ ṣe yìí kí ni irú. kàǹkàn àfà àkọlù ṣíyà ni àwọn ṣíyà ni wọ́n máa ti báyìí ó bí wa tí alẹ́bí Muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ olùrọ̀ ọ̀rọ̀ akọ́wá dùn fún wa ọwọ́ asálàyé fún wa ó yẹ ìjọba bá rùkú olóbáraka tí mo bá ti sẹ́mi Allahu liman hamida tó ti gbé apó ọba raka ni tó bá rẹ̀ tí wọ́n sọ báyẹn ẹgbẹ́jì sí méjì nípa sí àgbègbè ọ̀nà bẹ́ẹ̀ àwọn ọ̀tá Islam tó wọ́n ní Islam bá Islam dàlá mustashrikuna àwọn mustaghribun ni wọ́n ọlọ́mọ sọ̀rọ̀ àná ọlọ́ba lẹ́yìn náà kọ̀ọ̀kọ̀ síwálé mà bá ẹkùn àtàlékún ìmánì wà ní torí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún pé ń bọ̀ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń bọ̀ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí òjẹ́ta bíi yamman béèrè pé ya Rasulullah àwọn àánú jahiliya àti sẹ́rà burú ọjà Allah bi adara khair ọlọ́wà mú ìmọ̀lẹ̀ wa orí Islam wa albada adara khair min sẹ́rì ní sábúrú ń bẹ̀lẹ̀ yẹrẹ oní bẹ́ẹ̀ aburú ń bẹ̀lẹ̀ yẹrẹ albada zalika sẹ́rì min khairin tí orí ń bẹ̀lẹ̀ yẹrẹ aburú yẹrẹ oní bẹ́ẹ̀ wọlá kìfì dákàtà amma ìrújú wa bẹ̀ gọgọmí ó wà ń bẹ̀ ni wọ́n máa dáhànúhu ya Rasulullah iṣẹ́ ọlọ́ọ̀bá kí ni gọgọmí tó wà ń bẹ̀ kí ni ìrújú tó wà na bẹ̀ ó ní onásùn ìjẹ́ tìǹà àwọn tó gbọ́wọ́ wa afẹ́lẹ́ àwọn ọmọkùnrin wa yẹkùrú na na wọ́n máa pín kùrán nínú àfẹ́kìrá ọgọ́ ọgọ́ àwọn àdúgbò ń wa rú du'atun ala abwab jahannam àwọn olùkẹ́jọ́ wà lẹ́bi ọ̀nà jẹ́ àdìyàbó omi lẹ́yìn ẹni bá dáadáa ló lọ bí ẹnu ọ̀nà ẹ̀kan tó fún òfin wọ́n sọ sínú náà ọlọ́mọ ṣe ojú ogún àwọn bẹ́ẹ̀ ẹ̀mẹ́rin kọ́ wọn jọ lójú ìsinmi ní ọlọ́mọ sọ ọ́ nìkọ̀kan wà nù. náà oníbèrè ni dẹ́rẹ́bà ṣe mà pé ilé ẹ̀kọ́ láti sọ́lá wa ní pé nǹkan àhàlífà jẹ́ máa fẹ́ búra ó búra pẹ̀lú ọlọ́run kó má sì nǹkan ní ìbúra ló wà nǹkan pa àwọn wọ́n tún wá sàlàyé aburú tí ń bẹ níbi nǹkan tí ń sọnù òun tó wá síta kí òun sọ náà nì kò sí nǹkan tí ó jẹ gangan pé ilé lẹ́yìn gbóò ni àwẹ̀ tí ń gbà àti àkídà rẹ̀ gan sí kò láàyè kò sí èméjì ń bẹ gan tí ń fi nǹkan ní ìbúra adé ilẹ̀ ń gbọ́ gangan àìmọ̀kánì àìmọ̀kánì ìṣokún fẹ́rẹ̀ àṣàlàyé fún pé àlẹ́bí sallallahu alaihi wasallam oní mọ̀ ní hálàfà bí gẹ́rì láì fàkàdà aṣíraka ẹni tó bá búra pẹ̀lú ẹlòmí lẹ́yìn ọlọ́ọ̀bà pẹ̀lú nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀bà ilé ìṣẹ́ bọ́ọ̀lù tó àìmọ̀kẹ́ ń dẹ́kùnrọ̀pọ̀lọ́ ní ẹlòmí ọ̀bọ̀ bọ́ta lẹ́yìn ìgbé ilẹ̀ mọ́wà yìí ẹlòmí ọ̀rọ̀ pé mo fi kábà búra ayé fi kábà búra ní mo fi wọ̀rọ̀ bí kábà mo fọ́lọ̀ tún mi kábà búra àmọ́ kábà ọmọ ènìyàn agbọ́dọ̀ fi kọ́lá kọ́lọ̀ sàlẹ́bì búra agbọ́dọ̀ fi àlẹ́bì búra ọlọ́run nìkan la máa fi búra ọlọ́run tó àfọ̀rọ̀ yìí wa. Àlùsáwà ẹkùn oníbèrè ni ẹlọ́kùn gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ṣe fún wa ní ìgbà tí ẹ ti bàyá ní tẹ̀sílẹ̀ lẹ́ẹ̀kan pé sọ́ọ̀tì lè ṣe kọ́ tí ẹ bá kí àyà márùn-ún bẹ̀rẹ̀ rẹ̀. Èyí ó wà nù gẹ́gẹ́ bá ti rò pé àyà Kọ̀rán náà ṣe fáà Wọ́n tó lọ́n fi ṣe sábà ní tí ọlọ́run ṣe ìrọ̀bí nírọ̀rùn ètò wá jẹ́ pé ẹni tí ó fẹ́ tí kí fún ẹni tí ó ṣe mùsùlùmí ni a ń ké àwọn súwọ́d náà nínú omi fún kí ni aburú tó wà ń bẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ kí ẹ̀rọ sábúrú àfẹ́ tí ó ṣe mùsùlùmí tó bá ké sókè ìṣìkọ́ sínú omi fún yẹn tí ó wa bẹ́ẹ̀ ìsìláàmù náà ni òun kù sí ìsìláàmù náà nù kò sábò dáadáa tí èmo ti dára sẹ́ńtì ìsìn mùsùlùmí àdúrà ìwé náà sàdúrà fún nígbà tó wà láyé tó bá tún kú nìkan lè gbọdọ̀ sàdúrà fún ó dé wa tó kìí ṣe sọ́dọ̀ gbogbo ní máa ń jádùá èyí lè ṣe fẹ́ntì ìsìn mùsùlùmí nígbà tó wà láyé látara bẹ́ẹ̀ ọlọ́run lè sàánú rẹ̀ tó gba Islam bá nàbí Muhammad sọ̀rọ̀sẹ́lẹ̀ mo sì pé ọmọ Yahudi kan sí Islam ni ọlọ́run lè ṣe kọ́ kó ní ìyànà tí gbogbo bá kú tí ìbá ti lórí Islam ìyànà nínú ọlọ́mọ tí wọ́n lérò náà. Hmm. tí wọ́n lè fi kíta àwọn sàhábà ṣe hujja nígbà tí wọ́n lọ tí ọba àgbẹ̀tàn lọ sí ọ̀sẹ̀ kẹ́ni máa. hujja nítorí pé wọ́n ṣe pé wọ́n lè fi ṣe hmm. àwọn sàhábà tí wọ́n gé sódò fàáfíà fún ọba tí nǹkan san akéèké ní ejò ní tọ́lọ́dẹ̀ fún àlàáfíà hujja ni على الحق يورف بالأدلة لا برجال ودودو أمام ما قالوا كذي قالوا يا ريني بالأدلة ولا يا لا برجال يقولوا أمام لا بلا ولا بلا لا ما دا قال شيء وشيء كهرا كل الله وي كل الذي وي كلا وسابسي ولا بد أفرج ولا بد إنت أتوسط دي ولا بد أكلم في ولا ìtújẹ́ mi sí gbà fúrúdí wọn lọ́ba sáàlù wọn láti alkiyama inú àwọn tí wọ́n fún wa ní ewu sọ̀kọ́ àti títà wà kan fún wa ní five thousand naira ó ní ká má dà ọkọ̀ òun olùmọ̀sá àtẹ́lẹ̀ sàárè ọlá Qur'anul Karim ọlá ilẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀bà kan fún wa one thousand kòkó kò lẹ́yìn náà afáwa Badamasi Isaac ọlọ́ọ̀fún wa ní two thousand naira ó ẹ̀rù ọlọ́ọ̀bà kẹrẹ́ fún wa ní one thousand naira oníkùmọ̀dà kò ọlọ́ọ̀kú sọ àmì kan lẹ́yìn náà mulkat abdullahi oná fún wa ní ten thousand naira mulkat abdullahi ó fún wa ní ten thousand naira ọlọ́ọ̀kú bá sọ̀rọ̀ bí wọ́n lẹ́sàn rẹ̀ ọlọ́ọ̀ kùránù karim lẹ́yìn náà afáwa ibrahim ọlálẹ́kà ibrahim ọlálẹ́kà oná fún naira ọlọ́run kò san gbọ́ alẹ́sàrẹ̀ já ìsànlẹ́bí báńkì wa orúkọ àkáǹtì Umar bin Khattab ìsìlámíyà zero márùn àkáǹtì nọ́mbà wa ní zero márùn six nine eight two one ọlọ́run ọba mọ́tà àtàgbọ́ alẹ́sàrẹ̀ ìgbà tá ìlà tọrọ kọ́bọ̀ náà ọlọ́run ká gbogbo ẹ̀ lẹ́sìn fún ọlọ́ba ọlọ́run jẹ́ ajé rẹ̀ àtàkẹ́yàmọ̀ قالوا قص على فهم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك